إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah tó jẹ́ pé gbogbo àrísìkí tá à ń wá káàkiri ọwọ́ rẹ̀ ló wà ọba yìí ó ní agbára láti dá wa lọ́lá ọba yìí ní agbára láti fún wa ní tá à ń wá káàkiri nínú jíjẹ àti mímu ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kó bá nábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ kọ́lọ́mbà ní kẹ́ gbogbo wọn àtàwọn ẹni rẹ̀ asbab risk níta fẹ́ fi bára wa sọ̀rọ̀ yẹn ọmọ ìyá mi òun náà ni àwọn okùnfà tí a fi máa ní arísìkí lọ́wọ́ arisk arísìkí yìí matlabu kulli insan gbogbo èèyàn ní ń wá arísìkí gbogbo èèyàn ní máa ń wá arísìkí kò sẹ́nìkan tó lọ́n dá tí ò ní máa ń wá arísìkí gbogbo ń tọ́lẹ̀mí iná máa ń wá jíjẹ mú káàkiri nítorí pé á bí abùkátà àwọn ọmọ èèyàn ara sọsọ́rùn akọ́lé atọ́jú ọmọ atọ́jú aya atọ́jú òbí atọ́jú àwọn ọ̀rẹ́ atọ́jú aládùúgbò atọ́jú ẹ̀sìn gbogbo ń ta fẹ́ yìí arísìkí la fi tọ́jú ẹ̀ ló fi jẹ́ pé gbogbo wa pátápátá á jẹ á mu kọ̀sọ́gbọ́n tá a fẹ́ dá tá a fi ní jẹ tá a fi ní mi lópò ìgbà tí a bá wà láyé á máa jẹ á máa mu tá a bá ti wà láyé amọ́lànà Allahu bi talabi arísìkí yìí ẹ̀yọ́ máa yá mi ọlọ́run ọba pa wá láṣẹ pé ká wá wíwá rẹ̀ ẹ̀sìn ni lópin ìgbà táníyàn wa bá ti dá lópin ìgbà tó bá ti jẹ́ pé ibi tá a fẹ́ ná sí ojú ọ̀nà tó dáa ni ọlọ́run ọba ń sọ ní alukur'an alikarim ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim fàbùtàbù indallahi rizqa ọlọ́run ọba ní ẹ máa wá àrísìkí wá sọ́dọ̀ mi ẹ béèrè lọ́wọ́ mi ọwọ́ mi lọ́wọ́ wa àbùdúhù ẹ máa wá sin ọlọ́run ẹ má jẹ́ àrísìkí tẹ̀ ń wá ẹ má jẹ́ ó di yín lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run ọba wa. wa abuduhu washkuru la ẹ sì máa dúpẹ́ fún ọlọ́run ọba wa ilayhi turja'un ọ̀dọ̀ ọlọ́run ọba náà lẹ́ padà sí i àmọ́ kẹ́ ẹ tó padà wá bọ́ lọ́hùn ẹ ṣàyé ẹ bí abùkátà ẹ wá àrísìkí wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba wa hatta al-anbiya àwọn ànábì ọlọ́run ọba àwọn ẹni rẹ̀ gbogbo wọn náà kò sẹ́nìkan tí jí láàárọ̀ tí ó wá jòkó lé tí ò ní wárísì kí lọ nítorí pé yóò jẹ yóò mu ọlọ́mọṣẹ́wá lálùbárà mọ̀ṣẹ́wá lẹni tí ó mọ̀ owó ọwọ́ ẹni kó tó jẹun mọ̀ṣẹ́wá ní ẹni tí ó di liability sọ́run àwọn èèyàn kọ́lọ́wọ́n ọba kó sínú ẹ̀fẹ́ kọ̀ọ̀kan wa àwọn anábì ọlọ́wọ́n ọba náà àwọn náà wárísì kíkàkí àrísìkú laysa malan faqat gbogbo àwa tárísìkí kéré lọ́wọ́ wa ẹ má jẹ́ àmà rò pé àrísìkí owó nìkan ni wọ́n ń pè bẹ́ẹ̀ wàláhi al-islam rizq kọ́lọ́wọ́ bó fún yàn ní ìsìlámù arísìkí ni àlàáfíà tó risk kí ọlọ́wọ́ bó fún yàn lálàáfíà ara arísìkí ni àlẹ́ìlmù risk kọ́lọ́wọ́ bó fún yàn nímọ̀ arísìkí ni àlẹ́ìmánu risk kọ́lọ́wọ́ fún yàn ní ìmánu arísìkí ni àlẹ́kúlíkúl hasan kọ́lọ́wọ́ sún yàn lẹ́ni tí ó máa wáre arísìkí ni arísìkí pọ̀ lọ́dọ̀ ọlọ́run àmúwó ilà àmọ́ sábà pè lárísìkí tó lóun ní bùkátà wa máa ń lọ bẹ́ẹ̀ jù àrísìkú ẹ̀yọ́mọ̀ yá mi lẹ́ni ó ti wá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn délérí ibú àwọn èèyàn wọ́ọ̀rì máa lérí àrísìkì àwọn èèyàn ṣàdúrà máa lérí àrísìkì àwọn èèyàn ti kú lójú ọ̀nà ọlọ́run torí àrísìkì àrísìkì ni ọlọ́run ni à ń wá lóòótọ́ àmọ́ ọlọ́run ò fẹ́ kó sọ wá délérí ibú ló fi ní fabtagu indala irisk ẹ máa wá àrísìkì wá sọ́dọ̀ ọlọ́run wá àbùdúhù kẹ́sì má jẹ́ sí ọbọ̀ àrísìkù ìbádọ́lá ẹ̀yọ́ orísun ọlọ́run ọba wa takafala Allahu bihi ọlọ́run ọba fúnra rẹ̀ ó ti parí arísìkì rẹ̀ ọlọ́run ọba fúnra ara rẹ̀ ó ti kọ́ńtọ́ náà tẹ́ jáde láyé àdìgbà tó ti wà nínú ìyá rẹ̀ kò ní lé kò sì ní dí ìlú tó ti dáa fún ọlọ́run ma àsìkò tó dáa fún ọlọ́run ma iye tó ní kó tó kú láyé ọlọ́run ma iṣẹ́ tó ṣe tó gbowó ẹ̀ iye tó nà ń bẹ ọlọ́run ti ma qala Allahu ta'ala ọlọ́run ọba sọ́nu Qur'an al-Karim ọlọ́ni wa ma min dabbatin fil ọlọ́run bá ní kò sí ti ń rìn lérí ilẹ̀ ẹranko ẹja ọmọ èèyàn àlìjànú illa ala Allahi rizquha illa ala Allahi rizquha gbogbo tí ń lọ tí ń bọ̀ pátá illa ala Allahi rizquha ọlọ́run bá ní ntí ó jẹ ntí ó mu ala Allah òun ọlọ́run bá òun ti gbé e lérí òun ala ẹ̀yọ́ màyá ni ala Allahi bá lóun ti rú lérí. وقال تعالى الله الله سبحانه وتعالى إن صلنا القرآن الكريم قسما به الله تنبرا الله ni وفي السماء رزقكم ọlọ́run ọba ní arísìkí tẹ́ ń wá káàkiri tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń dààmú lórí ẹ̀ tẹ́ ń láàgùn yọ̀bọ̀ yìí wọ́n fi sàmà ní sàmà lọ́wọ́ wọ́n máa tún adùn àlìjẹ́nà tẹ́ ń lọ sàmà lọ́wọ́ wọ́n fi sàmà rizqukum ọlọ́run ọba ní arísìkí yìí owó tẹ̀ ń wá ọ̀la success àbáyọ àṣeyọrí katajà kájèrè bẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n fi sàmà lọ́dọ̀ ọlọ́wọ́n bá lọ́wọ́n sàmà ọlọ́wọ́n bá ní wọ́n pàṣẹ ẹni wọ́n bá ti pàṣẹ fún lókè sàmà pé kọ́ máa dáa fún òní wọ́n máa dáa fún lérí ilẹ̀ sàmà ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ní sàmà bẹ́ẹ̀ náà sì máa ń sọ pé ọlọ́run ọba kẹ ọlọ́run ọba ṣàánú ẹ̀ ọlọ́run ọba ní bẹ́ẹ̀ sọ pé mi mo ṣe èmi náà mo ṣe bẹ́ẹ̀ bá tún sọ pé mi ọlọ́run kí mo ṣe pé nǹkan kan ló ṣe ọlọ́run ní rọ́ni iná òwúlà hàp èmi ni mo ṣe wọ́n fi sàmáhìn rẹ̀ sùkòkò kọ́lá àrọ́bì lárúbáwá kan nígbà tó káyà yìí lárúbáwá oko onímọ̀ni lẹ́sẹ̀ ní bí ọlọ́run ọba nínú tí ń jiyàn pé ibì kan lásìkí wà yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ta ní bí ọlọ́run ọba nù tọ́lọ́run fi wọn búra tó ní fáwọn arọ́bì sàmá ìwà àrùn ẹ̀yin wọn yá nínú ẹ̀sìn ọlọ́run ọba láàmú lẹ́nu ọba ní ọlọ́run ọba lémi ọlọ́run èmi ni ọba tí rọ̀yàn lọ́rọ̀ èmi ní sọ̀yàn adolówó mo sì lágbára òun náà ní pé ọlọ́run bá ní sọ̀yàn adọ́lọ́lá ní sọ̀yàn adọ́lówó ẹnìkan ò gbọ́dọ̀ tó sọ pé òun sọ bẹ́ẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun ṣe bẹ́ẹ̀ ọ̀kan nínú tọ́lọ̀ ń dá ò lè sọ̀yàn dolówó ò lè rà gbé kí gbìyàn sọ dolówó ẹyẹ ilé ò lè sọ dolówó pẹ́pẹ́yẹ ò lè sọ dolówó ẹgbẹ́ awo ò lè sọ dolówó ìmọ̀ lọ lè sọ ògùn kò lè sọ dolówó gbogbo ohun tó ń di káàkiri kò lè bá dolówó náà ń tan rẹ ni ọlọ́run ni ọkọ̀ pé ó dolówó bí ọba ti ṣílá kọ́ọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ò lè dolówó mo mọ yẹn òsàn yẹn dolówó àbúrò sínétọ̀ ẹ̀gbọ́n kọmíṣánná bọ́lá ń bá ní lókè sánmà wọn ò sínú olówó wọn máa tẹ̀lé wọn lẹ́yìn náà ni àbúrò ẹni sùúrù bọ̀dá fìtìyín lẹ̀ná títí tọ́jú ìlọ òun ní nǹkan kan ṣe fún nítorí pé àkọ́ sínú àwọn olówó ẹ̀yọ́ màyá mi nílẹ̀ Islam ẹ̀jẹ̀ alọ́lẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú arísìkí arísìkú muqaddar arísìkí wa àkọọ́lẹ̀ ti wà fún yẹtùlúbù kakama yẹtùlúbù kakama yẹtùlúbù kelmout arísìkí wọn arísìkí rẹ arísìkí rẹ ń wọ káàkiri bí ikú ṣe ń wọ káàkiri ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́wọ́n bá ní gbogbo nǹkan táwọn ọlọ́wọ́n bá ní ó ṣẹlẹ̀ láyé ń bí yóò ti wà nú àkọọ́lẹ̀ ká tó dá yín ní inú kádàrá yín riskuka yẹtùlúbùka arísìkì rẹ̀ ń wọ ká má darẹ̀ láàmú má lọ lè sógun owó má tẹ̀fá má lọ lè darẹ̀ láàmú má lọ lè pààyàn má lè jọyìn politics láti máa kówó òlu jẹ láti máa kówó òlu sápò ọlọ́run bá ní ahum yẹksimuna rahmata rabbika sáwọn èèyàn ni wọ́n máa ń pín ìkẹwà ni àwọn àwo ni wọ́n ń sọ pé àwọn ń pín ìkẹwà ọlọ́run bá ní kò sí èmi ọlọ́run ní ń sọ ní dọlọ́lá nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run láwa tá a pín ní ẹni abá ti pín owó fún òun ni ó ní tá a bá ti pín pín gbogbo ayé láwọn sọ dolówó irọ́ ni wọ́n pa kọ́lá sheikhuna alhassan albasori nínú àwọn àlùfáà wẹ̀sìn àgbà àwọn tàbíùn alhassan albasori rahimahullahu ta'ala sheikh ni lamma alimtu anna riski la ya'khudhu ghairi istarahat nafsi nígbà mo ti mà tó ti dá mi lójú pé arísìkì tèmi ẹnìkan ò ní mú mọ́ láti gbà ni mo ti sinmi kí n ṣàdúrà kí n ṣèwádìí jẹ́ mú mu lọ ìní wòkè ìní máa wo àwọn èèyàn tó ní ìní fẹ́ ìní máa wo àwọn èèyàn kí n máa wá banújẹ́ mo ti mọ̀ pé ntọ́lọ̀ bá ti kọ́ mọ́ mi bí òde láàárọ̀ yóò dé lọ́sàn-án bí òde lọ́sàn-án yóò dé lálẹ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam wọ́n mi ní asibáàbẹ̀ risk káwárísì kì í a ní kìí ṣe haram kò jí láàárọ̀ kọ́ wá jíjẹ mú lọ ẹ̀sìn ni ó nínú àwọn asibáàbẹ̀ risk àwọn okùnfà téèyàn máa ń ṣe àwọn nǹkan téèyàn máa ń mójútó tọ́lọ̀ máa fi fúnyàn ní jíjẹ múmú rọrùn alákọ̀ọ́kọ́ tẹ́kùwà Allahi ta'ala kéèyàn lọ lè bẹ̀rù ọlọ́run bọ́bá ti jí làárọ̀ tó fẹ́ lówó halal máa jí bẹ lọ́wọ́ bá bẹ̀rù ọlọ́run ọlọ́run ni wa man yattaqillaha ẹni bá ń bẹ̀rù ọlọ́run yaj'al lahu makhraja àáfún lábàáyọ nínú ayé wa yarzuqhu àáfún ní àrísìkí àáfún lówó min haythu la yahtasib bọ́bọ́ wá rí ẹnìkan tí ó bẹ̀rù ọlọ́run ọba tí ń kówó jọ fa innama dhalika istidraj ọlọ́run ọba láà ọ̀dẹ ẹlẹ́kẹ́ ni ọlọ́run ọba fún lówó ni láti fìyà jẹ́ ni kété pọ́lọ́ ń kẹ́ ẹ ipe kò kírun kò gba wẹ̀ yóò máa sọ fún yín pé ẹ̀yin tẹ̀sí fi gbolẹ̀ gan ẹ kò dáa fún yín táwa àwọn tá mutí gan tá n ságbèrè lójoojúmọ́ alówó dùn yín lọ wọn ní ọ̀rọ̀ rẹ̀ bí ìgbà tí ẹni tó fẹ́ padìẹ tó gbé ọ̀ka bàbá lọ́wọ́ ni àbí àgbàdo ọfẹ pa adìẹ yìí wà ń da aṣíwájú ẹ adìẹ yẹn yóò lò kọ fẹ́ràn òun ni adìẹ yẹn ò ní mọ̀ pé arákùnrin yìí fẹ́ ṣèkà fóun ni àbí arákùnrin yẹn fẹ́ fìyà jẹun ni bí alámọ̀rí ayé ṣe rí nìyẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìbádàlá ìkọ́tẹ̀lì imán ìbẹ̀rù ọlọ́run ọba òun láà máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo gbà kọ́lọ́run ọba kọ́sàlékún ìbẹ̀rù ọlọ́run ọba wa ọlọ́run ní bàbá ti ń bẹ̀rù wal i'timadu alayhi bi annahu wa razzaq kágbára lé ọlọ́run ọba pátápátá ìpè ọlọ́run ọba yìí òun nìkan náà ní máa ń sínà fún yàn má fi ẹ̀mí rẹ̀ sára kankan míì lẹ́yìn ọlọ́run ọba wa ìpè yóò sínà fún lẹ́yìn ọlọ́run lẹ́yìn ìgbà tó bá ti ń ṣiṣẹ́ ó wá lé ọlọ́run ọba wa ó máa wá ṣiṣẹ́ ọlọ́run bá sọ ní Qur'anil Karim ọlọ́run ni wa man yatawakkal ala Allah fa huwa hasbu ẹni bá gbára lé ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ti tó fọwọ́ hasbu Allah nìkan ti tó tọ́wọ́ ti gbára lé ọlọ́run ọba Allah tó o sì níṣẹ́ lọ́wọ́ owó ti dé arísìkì ti dé Allah lóhun nìkan ti tó ọ mọ́tò wá arísìkì lọ́bọ̀ míì máa bàbá tó ń lọ lè bá ní pé kọ́ sọ́ọ́ dolówó òun náà ní bọ́bá ní ni kò ní ìdòkó ní ugbó kọ́ máa jẹ́wé kọ́ máa jẹ́gbò owó tó bá mú lọ gan lòun kéè sáyé ẹ̀ mọ́tò tó bá rà fún lòun kọ́ máa gùn akíndanidání lọ́wọ́ máa wá gbowó lọ́wọ́ akíndèdè nígbà tí òṣìṣẹ́ tàwíìdì nígbà tí o ṣe àkídà ìsìlámíyà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìgbára tọ́lọ́wọ́n bá ó ṣe pàtàkì o máa wá àbáyọ owó lọ́bì kankan lẹ́yìn kó ṣàdúrà kó o sì múra ṣiṣẹ́ anabi ni law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi tẹ́ ẹ bá gbé ara lé ọlọ́wọ́n ọba tán pátápátá ipe ọlọ́wọ́n ọba lọ́ba tí ó ṣínà fún yín dárò sọ́kàkùn yóò sì fún yín ní arísìkí lóòótọ́ kàmá yẹ̀dùsùkù tọ́yìr bí ṣe máa fún ẹyẹ ní arísìkí tẹ́gùdù kìmáṣọ̀n yóò jáde láàárọ̀ lẹ́ni tí inú rẹ̀ pa wàtàróhùn bìtọ́nà yóò darí rọ̀lẹ́ lẹ́ni tí inú rẹ̀ ó ti kún fún oúnjẹ sẹ́mọ̀ pé ẹyẹ òjòkó ń o má jòkó ń lé o kọ́ ọlọ́run wá rísì kí o ọ̀ jáde lọ ni ọ̀ níṣẹ́ ni ẹyẹ náà òjòkó ń lé bó ṣe gbára tọ́lọ́run ọba tó o àmọ́ ìgbára tọ́lọ́run ọba ẹyẹ ó ní agbára gan bó o lẹ yóò ṣe wá gbára lọ́lọ́run tọ́mọ èèyàn ò ní gbára lọ́lọ́run ọba wa ṣé ẹyẹ tó wá nílà aká ìjù lọ ẹ̀yọ́ màá nínú ẹ̀sìn Islam lásìkò anabi wa suleiman aleyhi salatu wa salam wọ́n ní arákùnrin kan bẹ yìí máa ń fọ́ àpáta ni yìí máa ń fọ́ àpáta iṣẹ́ tó ń ṣe jẹun nu ó wá fọ́ àpáta níjọ́ kan ó wá bá kòkòrò àwúrèbe àti oúnjẹ bí ọkà bàbà àti omi lẹ́gbẹ̀ẹ́ kòkòrò yìí nínú àpáta. arákùnrin wa rò pé èèmọ́lá lélẹ́yìn ó wá gbé kòkòrò tá a wí pẹ̀lú àpáta tó wà lérí ẹ̀ ọwọ́ gbé lọ́dà nẹ́bí Suleiman aleyhi salatu wa salam nígbà tó dọ́dà nẹ́bí Suleiman anẹ́bí Suleiman sẹ̀ mọ̀ pẹ̀lú ọ̀fun lágbára kọ́ mọ bá àwọn ẹranko sọ̀rọ̀ ni wọ́n ń bi pé bó o lórí bó o lórí tó o fi ń bẹ lábẹ́ àpáta tí Ọlọ́run bá sì mú jíjẹ mu wá fún ọ tí ó gbàgbé rẹ̀ Ọlọ́run bá òun ìgbàgbé òun Ọlọ́run gbàgbé ẹnìkankan nínú gbogbo yín náà òun máa ń bẹ oyè odidi ọdún kan lòun fi jẹ́ omi tó wọ́n sì mú náà lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ òun yìí wọ́n máa ń min dabbatin fil ardi illa ala Allahi rizquha ọlọ́run bá ní kò sí ti ń mí tóun ọlọ́run bá òní provide ní jọ́jẹ fún. àdébùwá sulemani alayhi salatu wa salam ó ní ọ̀dà àmà bèrè ọlọ́run pa bódodo ni wọ́n wá fi sínú gíláàsì kan wọ́n wá fún ní ọkà bàbà mi wọ́n tún fún lómi ìgbà tí ó di ìgbẹ̀yìn ọdún ó sì ti sọ fún wọn tẹ́lẹ̀ ó ní lọ́dọọdún ni wọ́n máa ń fún òun bẹ́ẹ̀ nígbà tó di ìgbẹ̀yìn ọdún ó ti jẹ ìdajì nínú ọkà bàbà ó ti mú omi kù dájì anabi suleiman ní sọ ṣe kúrò sọ pé ṣebí wọn lọ sọ pé ntọ́ ọmọ ń jẹ lọ́dún ni ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ káàna tawakkuli ala Allah ó ní ni mo gbára lé tẹ́lẹ̀ mo sọ̀rọ̀ pé Allah yìí disappoint bala abala òun bọ̀ ń bọ̀ náà ni bala abani ẹgbàra tó òun ọkẹyìn òun ọkẹyìn náà ni ó ní àmọ́ nítorí ẹni lẹ́gbẹ̀ẹ́ mi wá kẹ́mọ́ padà wá mọ́ má gbára ti ọ̀gá rẹ má gbára ti bàbá rẹ má gbára ti ọkọ rẹ àti ìyàwó ẹ má ti ọmọ rẹ má sì gbára ti àwọn tó ti ganu ẹbí yín ọlọ́run ọba Allah ni ó gbára ti alhayy alaye alladhi la yamut ọlọ́run wa tawakkal ala alhayy alladhi la yamut ẹgbára lé alaye tí ò ní kú ẹ̀yin màá yá mi ìgbára lọ́lọ́run ọba yín máa ń sínà fún yàn ni má gbára lé àwúre àṣejọ owó èyí tán máa ní ọmọ fi fọwọ́ èyí tán ní kọ́ ọmọ fi fọra èyí tán ní kọ́ ọmọ wẹ̀ lóru ẹbu àti gbogbo oògùn owó tẹ̀ ń ṣe ká máa sí gbẹ́dẹ́ máa tẹ fáká kọ́ ọmọ lọ lè bá àwọn bàbá tí ọ̀gbọ́n tí ọ̀gá máa gbowó lọ́wọ́ rẹ̀ ká máa fi jẹun àwọn fún jálàbí kọ́ ọmọ lọ́wọ́ sọ ọ́ dolówó òun sógun owó fún òun náà sì ní òun náà mọ̀ pé òun ní àyìní náà lójoojò kó síbi iṣẹ́ tí ń ṣe yẹn jẹ̀má ẹ̀yọ́ màá yá mi lẹ́sẹ̀ Islam ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àsìbábù rísíkì àṣà yìí fi tàṣìlì rísíkì lẹ́yìn ìgbà tá a bá ṣàdúrà tán tá a gbára lé ọlọ́run ọba tán ìtòkù tá a máa ṣe àjẹmọ́ òun náà ni ká máa wá máa ṣiṣẹ́ sórí ó ní tó ń ta o ó sì ní tó ń rà àdúrà nìkan ọ̀ràn ọ̀sọ́kanú àwọn ànábì ọlọ́run ọba wa tó jẹ́ pé àdúrà nìkan ní í ṣe sọ́ kò níṣẹ́ kò sínú àwọn ànábì ọlọ́run kò sínú àwọn ẹni rẹ̀ àdìjànú ò ní gbówó wá fún ọ àfi tí wọ́n bá lọ lè jalè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam àlewàdí ìfàtò iṣẹ́ kéèyàn máa ṣiṣẹ́ lọ́fíìsì ara sẹ́ni kéèyàn máa dáko ara sẹ́ni kéèyàn máa ṣòwò kọ́ máa rà kọ́ máa tà ara sẹ́ni kéèyàn máa ṣiṣẹ́ ọwọ́ ara sẹ́ni tọ́ba ti ń ṣiṣẹ́ tó ń gbowó oṣù rẹ̀ kọ́ máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ara sẹ́ni àtàlíìm wàtẹ̀dìrís ara sẹ́ni àlẹ́ ìlàjì

ọlọ́wọ́n bá ní wọlẹ́dí jà àlàlákùnmù àrídọ́dàlúlà èmi mo ní kí ilẹ̀ ọ̀rọ̀rùn fún yín kẹ́ máa tẹ irí rẹ̀ kẹ́ máa tẹ irí rẹ̀ kẹ́ máa jáde kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ fàmùsù fi màná kìbìà ẹ máa lọ lérí ilẹ̀ ẹ máa lọ lérí ilẹ̀ ẹ máa wá ntẹ́jẹ wàkúlù mí rìsíkì yìí ẹ máa wá rìsíkì ọlọ́run káàkiri wọ́n ilé yìí nùsùúrù ọ̀dọ̀ mi lẹ́ padà wá ẹ padà kú ọ̀ àmọ́ kẹ́ tó kú fàmùsù fi màná kìbìà wọ́kùlù mi rìsíkì ẹ máa wá rìsíkì ọlọ́run káàkiri ayé alukur'an ni anabi ní barakallahu li ummati fi bukurihi gbogbo àwọn ìjọ mi tí wọ́n bá ń jí jáde lọ bí iṣẹ́ láàárọ̀ láàárọ̀ ọlọ́run máa bá mi fàlùbáríkà ṣiṣẹ́ wọn anabi ti sàdúrà yẹn kalẹ̀ fẹ́ni tí máa ń jáde lọ bí iṣẹ́ ẹni tó kásùbà àtà tó tún yí sọ borí tó tún lọ lè sùn òun ọ̀lẹ́tọ̀ sàdúrà yìí òun torí pé ó fẹ́ máa retí àwọn tó láàgùn lérí iṣẹ́ wọn àwọn tí wọ́n ń lọ kí wọ́n dé kọ́mọ wa jagba lọ́wọ́ wọn bí ọba jólè yóò sì jalubára ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ Islam tọ́lá burúkú jihadi ìmọ̀ wáṣísì kíkà kí gan láti fi tọ́jú ọmọ tọ́jú aya tọ́jú ìyàwó tọ́jú ẹbí tọ́jú òbí tọ́jú ẹ̀sìn tọ́jú aya àwọn tálíkà àwọn tí ò ní ká máa sàánú wọn wọn ní jihadi gan lòun náà arákùnrin kan bọ̀ ńjọ́ kan ló bẹ̀rẹ̀ sí làágùn làwọn sọ̀rọ̀ wa ní ah ah gbogbo oògùn tó ńlá yìí oògùn iṣẹ́ òjọ́ rẹ̀ oògùn iṣẹ́ òjọ́ rẹ̀ ká pé ọwọ́ alógún ẹ̀sìn lọ́wọ́ á sí wàhálà yìí síbẹ̀ ìbá sì dà ànábì ni ṣe arákùnrin yẹn tó bá jẹ́ pé àníyàn dáadáa lọ́ba ní ó fẹ́ tọ́jú bàbá àtìyá ẹ̀ ó sì fẹ́ tọ́jú àwọn ìyàwó àtọmọ ó fẹ́ ní arísìkí lọ́wọ́ kó lè bá a ká ojú kúrò lọ́dọ̀ àwọn èèyàn tó ní àlẹ́fà àlẹ́kàfáàf ànábì ni fọwọ́ fi jihad jihad kan lòun náà ń ṣe yẹn jama ẹ̀yọ́ wa. láàyè jìlísù wáhìdùn bìdúnì amálin wà sáàyè ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun ò ní jáde òun ò ní ṣiṣẹ́ ọ̀tajà ọ̀rajà òṣòwò ọwá ní ìwọ ti kéwúkowó òtún nílé kí ó tàn kó àwọn èèyàn ọwá jòkónú yàrá àbí ọ̀lẹ náà ni tí ò níṣẹ́ lapa tí ó sì kí wá adìyọ jáde yọmọ wa tí ó jẹ lọ ẹ rí àwọn alágbá náà wọn mọ lọ wọn mọ wa tí wọn jẹ lọ ẹ rí àwọn ewúrẹ́ wọn jáde wọn mọ wa tí wọn jẹ lọ kódà ajá yọmọ fẹnu túlẹ̀ káàkiri òun náà wa tí ó jẹ lọ nu ìdòkó nílé pẹ̀lú ìgbàratọ̀ lọ́wọ́ bá nìkan ọ̀ràn àrísì kí o tó bá fẹ́ jalè àtẹlẹ àyàwó náà àtàwọn ẹranko gan wọn làwọn anábì ọlọ́wọ́n bá bí wọ́n ṣe tó nínú ìgbàgbọ́ ọlọ́wọ́n bá fẹ́ràn wọn ju gbogbo ẹlòmíì lọ ló ṣe rán wọn ṣẹ́ síbẹ̀síbẹ̀ tó bá ti dọ̀rọ̀ ajẹun gbogbo ni wọ́n níṣẹ́ ọwọ́ anabi wa adam kana musari'a wala anabi wa adam alayhi salatu wa salam àgbẹ̀ ni wọ́n wọn ni fáàmù tí wọ́n dáko wọ́n náà mú kan bẹ́ẹ̀ o wa kana nuhu najjaran wa khabasa anabi wa nuhu wọ́n ní kápẹ́ntà ni wọ́n alayhi salatu wa salam wọ́n ní kọ́dà wọn àtúmọ̀ yẹn búrẹ́dì wọn a máa ta tó fi jẹ́ pé ńgbà tí ọlọ́wọ́n ní kán lè kan ọkọ̀ ojú omi ẹni tí ọkọ kápẹ́ntìrì ọ̀gbọ́dọ̀ mọ̀ọ́kàn báwọn wọn ní iṣẹ́ ọwọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí fi ń jẹun náà wakana zakariya najjaran anabi wa zakariya wani kápẹ́ntà làwọn náà ẹ wakana idris khayata anabi wa idris wọn ní télọ̀ ni wọn àwọn ọmọ aránsọ ládùúgbò ni wakana nabiyullahi shu'aibu wa musa wa yunus wa lutu wa suleiman wa ishaq wa yaqub wa muhammadun sallallahu alayhi wa ajma'in gbogbo àwọn ànábì tá a dákọ yẹn shuaibu ni musa ni yunus ni lutu ni suleiman ni isahaq yaakub àtànábì wa muhammad sallam wọ́n ní gbogbo àwọn yẹn wọ́n ń ṣẹran ni wọ́n lọ lè rẹran wọ́n máa ṣẹran àfa ọmọ ìyá mi ọ máa rẹran ọ máa ṣẹran ọ máa tà ń bẹ ọ máa jẹ ń bẹ èmi rẹ balẹ̀ tó bá ti ní tọ́ ta àmọ́ tó bá ní tọ́ ta ìpayà ní dojoojúmọ́ o apatẹ́nsán ní sóòkì wàhálà ayé àti wàhálà ọ̀run gan ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa gbogbo àwọn anábì tá a kàálẹ̀ yìí wọ́n ní wọ́n máa ń sin ẹran anábì wa muhammad sallam nínú ìta rẹ̀ wọ́n máa ń tẹ̀lé abu talib lọ́lẹ̀ sòwò ó tún tẹ̀lé mẹ́ sàràtù ẹ arákùnrin kan tí yọjẹ́ ọmọ ọ̀dọ́ khadija ó máa ń bá a lọ́lẹ̀ ṣe bísínẹ́sì wọ́n jọ ń sòwò nígbà khadija fẹ́ tán wọ́n tún ń sòwò ó jẹun kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ó sì wọṣọ ó sì wọ ó gbénu ilé kan sá lókùn gbàtẹ́mi ọ̀bá ti tán lára rẹ̀ ó ní bùkátà sí arizikì ọ wá lè rí arizikì àfi kò lọ́wọ́ jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọsí wa lálùbárà o àwọn ànábì ọlọ́wọ́n bá là ń sọ yìí o káàfà kan má sọ pé òun ò ṣiṣẹ́ o àwọn máa kọ́ ni ké o tó máa wáṣẹ́ kó lè bá a tóra wọn má di alùbárà mọ́ṣáláṣí o rìsáàlátù nàbàwíyà àwọn iṣẹ́ ta ní ọjẹ́ mọ́ṣáláṣí pọ̀ gan-an táyọ̀ ọmọ tọrọ bára kọ́ ọmọ sàdúrà fún gbogbo àwọn èèyàn láti bẹ̀rẹ̀ súwìtì dé parí ẹ̀ ìyá alágbájá mọ́ wá lọ́njọ́ dáa fún wọn àwọn tó mọ́ wá kò ní dáa fáwọn àbí ẹ̀yọ́ màá yá mi nínú Islam anabi wa Ilyas kánà nasajan athawb nasaja athawb anabi wa Ilyas wọn làwọn tí wọn wọn máa hun aṣọ ni anabi wa Ibrahim alayhi salatu wa salam kánà tajiran lil akibisha wọn làwọn aṣọ tí wọn ti ràn àwọn aṣọ tí wọn ràn àwọn aṣọ tí wọn ti ràn òun là anabi Ibrahim ń ta àwọn stuff anabi wa Isa tí wọn pè ní Jesus kana jaran ọmọ nǹkan pátákó kápẹ́ńtà làwọn náà allahu akbar kana dawudu hadada anabi wa dawud wọn ni wẹ́dà làwọn àwọn ó jórin wọn ó jórin wọn ó jórin mọ́ra wọn wọ́n sì tàwọn ìjẹun lẹ́yìn náà wọ́n lè jí sí ọlọ́run bọ́ọ̀ bá ti ní iṣẹ́ lọ́wọ́ tó bá lòun jí sí ọlọ́run dáwà tó ń ṣeun lọ́ọ́ máa jẹ ọ́ sun ọ́ máa wá jẹ ọ́ wàá jẹ tán kó tó lọ́rùn tó bá dọ̀rùn kò wá nísìnyí kankan lọ́hùn mọ́ nítorí pé ọ́ ṣẹ̀mí tọba ti wá dà níyà kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìkómọ kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìgbéyàwó kí wọ́n mú ọ lọ́wọ́ níbi ìsìnkú kí wọ́n mú ọ lọ́wọ́ lọ́dọ̀ àwọn tó lọ lè kí àbáwọn tó wá kí ọ tó wá bèsì ayé rẹ lérí báárà àbáárà yìí kò lè pè rẹ lọ́dọ̀ alẹ́ nítorí pé gbogbo àwọn tí wọ́n ń fún ọ dojoojúmọ́ káwọn náà rí tí wọ́n bá fún ọ lónìí wọ́n lè má fún ọ lọ́la ó níṣẹ́ lọ́wọ́ o gbogbo òjíṣẹ́ ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run là ń kà yìí kátó wá pẹ́ni tí ò sí ẹ̀jíṣẹ́ ọlọ́run kan tẹ́lẹ̀ ọ̀ wá wọlé ó lè sùn lẹ́yìn àṣùbà kọ́lọ́mọṣẹ́ ìsọ níbẹ̀ o kana rasulullah sallallahu alaihi wasallam yakul anabi sọ fáwọn sàhábà rẹ̀ ńjọ́ kan anabi ni máa akala ahadun ta'aman qat ẹnìkan ò ní jẹun khayran tó sì jẹ oúnjẹ tó dáa tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jùlọ min an yakula min amali yadi tó tó oúnjẹ tẹ̀yìn bá ń jẹ níbi ogun ẹni ó ṣe wàhálà ó wá gba owó ó wá fi ń anabi ni kò sí oúnjẹ tó dáa tó oúnjẹ tó ń wa inna nabiyyallahi Daud ẹ̀rọ anabi dáhùdà ni kánà yà kúlù mi ní amali yẹ́dì ń jẹun níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ amali yẹ́dì kìí ṣe dáwà ní amali yẹ́dì ń jórin papọ̀ ní amali yẹ́dì anabi sàlọ́sàlám ó ní bẹ́ẹ̀ yìí ti máa jẹun o kọlọmọsà sínú aláàlífẹ́ ní kọ̀ọ̀kan wa imam buhari olóògbé hadith yìí wa wọ́n alama anaka ńlá mu ta'amal tẹ́sà wàrà alẹ́ amílì tó o ti níṣẹ́ lọ́wọ́ ọ máa rìn ọ máa sá eré tẹ̀lé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní wọ́tẹ́ turukọ abuwaaba wàtẹ́tùrúkú abuwaaba làámìlì bọ́ọ̀ bá ti níṣẹ́ lọ́wọ́ ọmọ lè kalẹ̀kùn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ni àwọn lọ bí iṣẹ́ ìwọ́dòkú ńlé tí wọ́n bá darí ọmọ lè tọrọ bára lọ́wọ́ wọn ni torí pé wọ́n náà náwó ọlọ́mọṣẹ́ wàhálà ló bára torí pé o lè lo ayé rẹ̀ láì náwó hata sọ̀hábà hata sọ̀hábà àwọn sọ̀hábà tó kiram tí wọ́n gbaṣẹ́ lọ́dọ̀ wọ́n ní gbogbo wọn pátápátá wọn ò pé ogún tà nẹ́bí gbé yìí títọ́ wa ráyè máa wọ amọ̀tọ́rọ bára ká ni gbogbo ni wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe Abubakar Siddiq wọ́n ní kọ́dà aṣọ tí wọ́n ò tí ì ran ní ta àwọn stọ́ọ̀fù lòún ń ta bí anabi wa Ibrahim ẹ̀yọ́ máa yá mi nọ́ọ̀sì Islam Abubakar olówó ni Umar bin Khattab dalali ni dalali ó náà na businessman tí wọ́n ra ọjà tí wọ́n ra àwọn goods láti àwọn ìlú kan wọ́n lọ lè ta nílùú mi dalali ni ni dalal oni Umar ibn Khattab ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Uthman ibn Affan Uthman ibn Affan olówó ńlá ni Abraham ibn Auf olówó ńlá ni nígbà wọn dé Madina kálukú ń pé ilé ní ilé ní ọgbà ní ẹgbà nǹkan owó ní Abraham ibn Auf ní dùlú ní ilá aswaqikum ọjà yín ni ẹjúwe fún mi mo di owó lọ́wọ́ ó sì rajà ó sì gba ṣọ́ọ̀bù ó sì kó síbẹ̀ ó bẹ̀rẹ̀ sì jòkó ń bẹ̀ yín sì ń ta àwọn eléyìí mubashsharuna bil janna àti fún wọn ní sàtífíkẹ́tì pé wọ́n wà lè jẹ́ náà síbẹ̀síbẹ̀ náà ya àmàlù ni wọ́n ń ṣiṣẹ́ kí n tí wọ́n ń jẹ kó lè bá a mọ́. ali ali bun abi talib radiyallahu anhu kánà khabaza wọn làwọn náà máa ń ṣe búrẹ́dì wà kánà hafra bíir wọn àti máa ń gbé kànga fáwọn èèyàn wọn àti máa ń lọ bí àpáta wọn a máa ń yọ ọlọ tí wọn fi ń lọ ta àtàwọn nǹkan mìíràn tó lè wúlò látara àpáta wọn a máa ta fáwọn èèyàn náà fi ń jẹun ali àná anabiwa muhammad sallallahu alayhi wa sallam Zubair ibn al-Awwam kane khayato Zubair ibn al-Awwam náà wọn sàhábà ni tí wọ́n dìde tí sáwọn kèfèrí tí wọ́n ṣiṣẹ́ fẹ́ sin Ọlọ́run wọn láwọn télọ̀ ni wọn Amr ibn al-Asi iná àwọn sàhábà ni kane jazara wọ́n ní baba alápàtà ni wọn àwọn a máa tẹran wọ́n rẹran wọ́n ó sì pa wọ́n máa wá ta fáwọn ibi àwọn sàhábà ti ń o kì í sílé olókùú ìgbà àwọn sàábà ti ń jẹun ni ó kìí ṣe pé wọ́n máa lè jókòó tí àwọn olówó tá a fẹ́ jíṣẹ́ fún àwọn olówó tá a fẹ́ jíṣẹ́ fún tá a lè tọrọ báárà lọ́wọ́ wọn àwọn onígbọ́n tó ń sọ o alubáárà kan ò lè déwájú rẹ̀ ń sìn kó o fún olówó tán kọ́ máa kó o fẹ́ gbọ̀ mọ̀ràn ọ̀ sọ fún un pé sọ gbádùn bí wọ́n bá ní mọ̀nà dáadáa ni o ò ní lówó mẹ́ gbogbo àwọn olówó tẹ̀ bá ti lọ lè ká mọ́lé wọn ò ní gbọ́ wà sí yín o gbogbo àfáà tí wọ́n bá sí ọlọ́run ọba yóò kọ́ sí àwọn ànábì ọlọ́run ọ máa jíṣẹ́ rẹ nítorí ọlọ́run ọ wá tó ti máa jẹun nírọ̀rùn ọ wá sòdodo ọ̀rọ̀ tán ó kú rere mímbà rí kálukọ́ máa gbé yẹun àmọ́ tí wọ́n ti mọ̀ kọ́ ọ̀dà wákà wọ́n béèrè owó lẹ́yìn ìgbà wọn bá ṣe tán kò sí wọ̀ wọ́n létí o kọ́lọ́ mọ́ṣá tún gbogbo àwọn àfáàṣe táwọn fẹ́ mọ̀ káwọn sàhábà máa ń ṣiṣẹ́ ọlọ́run bá ní ya tó bá dijọ́ jimá tí wọ́n bá ti pè irun ẹlẹ́ẹ̀kejì tí ìmáàmù ti dé ní mímbà rẹ̀ fàṣà àwọn ilá àdìkìrìlá ẹ fi sẹ́tẹ̀ ń sílẹ̀ ẹ tara ṣàṣà ẹ máa lọ mọ́ṣáláṣí kẹ́ lè gbọ́ kútúbà wàzárò lè bẹ́ à kẹ́ fi títà rírà ẹ fi ilẹ̀ ajẹ́pọ̀ àwọn sàhábà ń tà wọ́n rà Allahu akbar wọ́n kó jama'u bayna dunya wal akhirah wọ́n wá pa ayé àtọ̀run papọ̀ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana sórí àdúrà yẹn kó tó gbà dáadáa àfi kó níṣẹ́ lọ́wọ́ asánà ayé ni ọlọ́nà ọlábàyọ tọrọ náwó ó sì gbégbèsè ayé rọ. ọlọ́ọ̀ni bàyìí dáa kó díyà ti sọ́lá kí wọ́n bá kírun tán tí ìmáàmù sálámà tán tẹ́sí náfìlà tán tẹ́sí àdúrà tán fantashiru fil ardi fantashiru fil ardi ẹ gba eré ilẹ̀ ọlọ́wọ́n bá lọ ẹ fọ́nká fọ́pútẹ́gù min fadlillah ẹ máa wá ọlọ́ọ̀lọ́ káàkiri kí náà ń pè lọ́lọ́ ọlọ́ọ̀ arizikì ni ẹ padà sẹ́nu sẹ́yìn ẹ padà sẹ́nu sẹ́yìn jama alhalal ma'jur ọlọ́ni wa ahallallahu al-bay'a ọlọ́run bá ní mo ṣe títà rírà mo ṣe ní ẹ̀tọ́ wa harrama ar-riba ká máa gbowó èlé ká máa fún yàn lówó èlé mo ṣe lè wọ̀ nítorí wọn bá ṣe ní ẹ̀tọ́ èèyàn gba aládá ń bẹ bó jẹ́ pé ìtọ́ bá ṣe lè wọ̀ èèyàn gbẹ̀sẹ̀ ń bẹ. àtàsáwùl haram fi hadha ad-din wa wípé ọmọ lọ́dọ̀ àǹtí ẹ ọ̀dọ̀ bọ̀dá ẹ tí wọ́n ń ṣiṣẹ́ wò ó dòkólẹ̀ ó di liability sí wọn lọ́rùn wọ́n máa làágùn wọ́n máa lọ wọ́n máa bọ̀ ìwọ máa wá lọ lè gbowó wọn wọ́n máa ná ọwọ́ aṣọ báárà díṣẹ́ ọ̀tọ̀ ni pé àwọn ràn lọ́wọ́ pé a fẹ́ establish business èmi náà fẹ́ dá dúró èmi náà fẹ́ máa bẹ̀rẹ̀ òwò ṣíṣe ẹ ràn mí lọ́wọ́ èyí ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tako wọ́n á máa sá ìlà ọlọ́run àwọn tó bá wá béè lọ́wọ́ rẹ tí wọn ò sì ní falatan har ẹ gbọ́dọ̀ jágbe mọ́ wọn èyí ń da àmọ́ tó bá ti gbà á kọ́ ọ mọ̀ pé ó face reality wọ́n fèsì iṣẹ́ ni èyí tí wọ́n ní kọ́ da òun náà ni àtẹ̀sẹ́wò kéèyàn sọ báárà di iṣẹ́ tí ó máa ṣe tọ́jú pé báárà gangan ni iṣẹ́ tí máa ń jí ṣe tó bá ti kú olóṣòdì yóò bọ́ sí Mùṣín láti Mùṣín yóò bọ́ sí lọ́rin yóò máa wá pe àwọn èèyàn yóò máa jàmá àmúwá àlàhùn yóò máa gbowó wọn jọ òun máa ná kò wá ní ṣiṣẹ́ kankan lẹ́yìn tí ń ṣe o eléyìí haramun fi hadha din ẹ̀ṣẹ̀ ni wa madhallatun ìyẹpẹrẹ ni à ń Zubair ibn al-Awwam àfọwọ́ Zubair ibùdó awam tá a pè ní télọ̀ lẹ́ẹ̀kan ẹ̀rí wọ́n gba àdéhùn kan wá wọ́n lànà bí ní láàyè ya'khudha ahadukum ahabuda kẹ́ni kọ̀ọ̀kan yín kẹ́ ẹ mú okùn tó ṣe digi thumma ya'ti al-jabala faya'ti bi husma min hatabin ala zahrihi fayabi'aha kẹ́ ẹ mú okùn kẹ́ ẹ wá lọ lẹ́ẹ̀ fi digi kẹ́ ẹ wá digi náà sí ẹ̀yìn yín báyìí kẹ́ ẹ fẹ̀yìn pọ́ngi kẹ́ ẹ fẹ̀yìn pọ́ngi kẹ́ ẹ má wá lọ lọ́ọ́ tà fáwọn èèyàn nílùú àdébì ní kẹ́ni kọ̀ọ̀kan yẹn máa ń sorú ẹ̀ fàyàkú fọláhù bí hawájú à kí ọlọ́run ó lọ sábàbí kọ́mọ́ bá fi dànù bára kó lè bá kájú kù níbi dúkìá àwọn èèyàn khairun lahu ó lóore fún mẹni ayes alanasa dukọ́ máa béèrè lọ́wọ́ àwọn èèyàn lọ àtọ́ òhu àwọn mọ̀nà òhu bọ́yá wọn fún ni àbí wọn ò fún bí wọ́n bá fún un àdébì kò sóore mẹ́fún tí wọ́n bá tó wá fún un àdébì sàṣàlá àdébì kò sóore mẹ́fún un rọwáwò Bukhari ọlọ́mọsọ wa lálùbárà o gbogbo àwa táwọn wá bayọ ọlọ́mọsọ ìsinà fún wa gbogbo agọ́lọ́n ti gbéga ọlọ́mọdé wa padà sẹ́yìn ọ̀nà òun lé àná ọ̀tọ́jú ìyàwó ẹ̀ ọ̀tọ́jú bàbá ẹ̀ ọ̀tọ́jú ìyá ẹ̀ ọ̀tọ́jú àbúrò àtẹ̀gbẹ́ ẹ̀ ọ̀tọ́jú àwọn ọ̀rẹ́ ẹ̀ ọ̀tọ́jú àwọn tálíkà bọ́dà ọ̀tọ́jú ẹ̀sìn ọ̀nà òun sí mọ́sálásì gbogbo eléyìí èèyàn máa fi ń rí àgbéga láyé àti lọ́run iṣẹ́ ìrọ̀rùn kọ́lọ́mọ́sà dárí ẹ̀sọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kẹrin mina asibabi risk adu'a oníkéyàn máa ṣàdúà nígbà tó ti gbára tọ́ lọ́wọ́ bá tán tó sì níṣẹ́ lọ́wọ́ tó sì bẹ̀rù ọlọ́run èyí tó kù náà ni kò máa ṣàdúà máa béèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run ní fàbùtàgùn ìndàlá risk ẹ béèrè arísìkì gbogbo ń wá ń bẹ lọ́wọ́ mi ọ máa pé ọlọ́run bá sínà fún mi bọ́ bá jí lóru ọ bẹ̀ ya Razzaq òrùsùkú ní ìwọ ọba alárísìkì fún mi lárísìkì wọ́n máa sọ pé yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá sáko yàrá ọlọ́run ọlọ́run ní dáhùn o bọ́ọ̀ bá ti ń pè ọlọ́run lọ́wọ́ mọ̀sán tó ń fẹ́ ya Razzaku olùsókùnrin ya Latifu olùtófòbe ya Fattahu iftahli bó ṣe máa wí ni ẹ ìwọ ọlọ́run ọba alárìsìkí fún mi lárìsìkí ó ní máa sáré máa sáré kò sí nọ́mbà tó lè pè tí ó wàá kún ọlọ́run lójú nínú àwọn àdúrà tẹ́yẹ máa ń ṣe òun náà asmaul lal husna àwọn orúkọ ọlọ́wọ́n ọba yìí ká máa fi pe ọlọ́wọ́n ọba nínú ẹ̀ tó yẹ kathratul istighfar kájí astaghfirullah pọ̀ ọlọ́ni faqul istaghfiru rabbakum innahu kana ghaffara ẹ máa wọ́n foríjì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba aláforíjì lọ́lọ́wọ́n ọba wa yursil as-samaa alaykum ọlọ́wọ́ bá yóò mú àwọn ìkẹrẹ wá fún yín látòkè sánmà wọ́n yóò mú dídìkùn bíi amúwàl yóò fún yín ní àwọn owó wọ́n bẹ̀ níyìn àtàwọn ọmọ dáadáa wọ́n ẹ̀jẹ̀ alákùn jannat wọ́n ẹ̀jẹ̀ alákùn adahara ọlọ́wọ́ fún yín láwọn ọgbà oko tó dáa yóò fún yín láwọn odò bẹ́ẹ̀ bá ń ṣe asitag fúnra púpọ̀ owó ìdálọ́wọ́ yẹn àṣírí yẹn tú anabi wàllá amálẹ̀ nínú hadith rẹ̀ anabi ni man akthara istighfara ẹni tó bá jẹ́ pé àdúrà tí máa ń ṣe jù láyé rẹ̀ lọ́sàn-án lóru aṣítàkìfúrúlá wa túbú ilé aṣítàkìfúrúlá wa túbú ilé aṣítàkìfúrúlá wa túbú ilé ja'ala Allahu lahu min kulli hammin faraja ọlọ́wọ́n bá ti máa ń bẹ nínú ìbànújẹ́ kan ọlọ́wọ́n yọ ọ́ kó bẹ̀ wa min kulli dhiqin makhraja ti máa ń bẹ nínú àhámọ́ kan àhámọ́ ayé gbèsè ọlọ́wọ́n bó fún lábàáyọ wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́wọ́n bó wàá mú arísìkì wá fún níbi tí ò fọkàn sí aṣítàkìfúrúlá اللهم في سنة فنين طلب أحد السلف من ابنه أن يقضي أن يدعو له لقضاء ديني وكان هنا ويني رينا وسلف أصوفه ماري تري بين سلام وني ومامي وني مجيك بشي بو بشي لما سأل سنطر مني كوكاوا الدين ذل النهار بشي ذل النهار وقلكم في الليل ìtìjú ọ̀sán ní gbèsè bẹ́ẹ̀ ni ìtì máa ń ká orun kúrò lójúyàn lóru òun náà ní gbèsè ẹni bá jẹ gbèsè tí ń rìn káàkiri tí ń san wo àwọn onígbèsè rẹ̀ tí ń wò wọ́n nígbà tí kò ní san mọ́ kò ní tìjú lóru orun ọ̀gbọ́dọ̀ máa kùn ọ́ nítorí pé bọ́ọ̀ bá san gbèsè láyé ó san lọ́run ẹ̀yọ́ màyá mi arákùnrin yìí wá jẹ gbèsè ó ní ọmọ mi mọ́sẹ̀ ṣàdúrà fún mi ọmọ rẹ̀ wá ní kí ni ká fi ṣàdúrà fún bàbá ní kúl astaghfirullah tọrọ àforíjì fún mi ọmọ wa ní àá ẹjẹ gbèsè ní tọrọ àforíjì fún mi sọlọ ńlẹsẹ ni ìbá àwọn yẹn lẹjọ lówó bàbá yẹn ní ọ̀dá nǹkan kan mà ọmọ tí ń jẹ́ istighfar ìǹgàfàràlì kọ́dọ̀ ọ̀dọ́ ìní ìǹgàfàràlì kọ́dọ̀ ọ̀dọ́ ìní bàbá yẹn ní bọ́lá ọba ti fèrè jì mí ni rahimu ni bọ́ba ti fèrè jì yàn kọ́kẹ́ yàn lókù tọ́ba ti fèrè jì mí yọ̀sán mi ọlọ́mọṣẹ́ àti àbẹ̀ṣẹ́ wọn ní kọ̀ọ̀kan wa allahumma kfini bi halalika ani haramika wa aginini bi fadlika amma siwaka ọmọ tẹnumani o اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك ادعو تا ما سفن بسنو لينا كثرة لا حول ولا قوة إلا بالله gbogbo àti nǹkan bá lé ìjẹ mímú lé nǹkan dàrú iṣẹ́ bọ́ àwọn onígbèsè ń sìn ọ́ wọ́n fún ọ ní ìwé lẹ́nu iṣẹ́ ọwọ́ àjòkó ní orí kan ṣe kan la hawla wala quwwata illa billah òun náà lọ́mọ fi panu la hawla wala quwwata illa billah nínú àwọn àdúrà tẹ́yìn máa ń ṣe tọ́lọ́mọ fi ń sínà fún yà ó náà ní àdúrà kan tá nàbí kọ́ wáyé pé bẹ́yẹn bá ń bẹnu bànújẹ́ tó bá ti wí ọlọ́run yọ kú o allahumma inni abuduk ibnu abdik ibnu amatik nasiyati biyadik. ماد في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاها أذني الله أكبر وذهاب همي أنا بني يوني ويبي موسى ويني أفي قولون وبا kó sọ ìbànújẹ́ rẹ̀ di dùnú gbogbo lèṣe lòun kò sí ti yọ máa ṣe ọlá burú nínú ìbànújẹ́ tó bá ti wuyọ ọlọ́wọ́n bó sì yọ ọkọ mẹ́ lẹ́yìn náà gbogbo àtọ́ bá ń ferí kalẹ̀ máa béèrè àrísìkí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sínà fún mi mọ́dọ̀dú ti mi ìjọ tí mo fẹ́ ṣe yí bá ń ṣe kéde wọ́n máa lọ lè wọ ẹsẹ̀ wọ́n máa mú hàn tú o kéde kọ́ wọ́n máa lọ lè tẹ́fà o <laughs> la ilaha illallah akíndani dání ọmọ ń gbó lọ́wọ́ akíndédèrè ni àdúrà lọ́wọ́ máa ṣe tó bá fèrè kalẹ̀ kò sígbà tó súnmọ́ lọ́wọ́ bá tó tó gbà tó fèrè kalẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà al-istikharatu qabla ash-shuru' fi ayyi tijara aw fi ayyi amal gbogbo òwò tó bá fẹ́ ṣe gbìyànjú kọ́ máa ń ṣeraka méjì lérí ẹ̀ kọ́ máa fi béèrè lọ́wọ́ ọlọ́run ọba pé sí ọ̀nà wà ń bẹ àbí ọ̀sán náà so ó jèrè ń bẹ àbò ní jèrè nítorí pé òwò tẹ́nìkan ṣe tó jèrè ń bẹ ẹlòmíì ọ̀kọ́lé epo sí yóò máa rówó ń bẹ bí olè kò ẹlòmíì ó sì kọ́lé epo gbèsè ní ọ̀jẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ó máa tari yóò máa tari yóò máa ta mọ́tò yóò sì máa jẹ gbèsè ẹlòmíì ó sì máa tẹ eégú yóò sì máa da fún eégú yóò máa ta pákó yóò sì máa da fún ọwọ́ àsàdáka méjìlél ṣe tọ́ba fẹ́ ṣe ọwọ́ àbẹ ọlọ́run ọba tọ́ba jẹ́ pé orí bá mẹ́mẹ́ àbẹ́ òṣèré ń bẹ̀ èyí tẹ́ ìmọ̀lẹ́ bá ti mú lẹ́yìn gbàdá máa ṣe lọ ká lè wo àdúrà istikhara nínú tírà citadel al muslim ẹ̀yìn wọn yá mi ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn risk tí ọ̀nà fi máa ń sí fún yàn alikaramu walijud òun náà ni kí wọn náà máa tọrẹ tó bá ti fẹ́ kó wọ́n máa ọ wọn náà máa sí ọ̀nà fáwọn èèyàn látara ọrẹ ọ ọmọ ya mi tó bá ń béèrè pé oògùn owó oògùn owó ló ń wá kọ́ ọ ọlọ́ni wà má anfaqtum min shay ọlọ́wọ́n bá ní tíntín tẹ̀ bá ná tíntín tẹ̀ bá ná nínú owó yín fọwọ́ yukhlifu owó ọlọ́wọ́n bọ́ pààrọ̀ yìí tó tún ju ìtẹ́ náà yẹn òun ó pààrọ̀ rẹ̀ fún yín tọ̀. anabiwa muhammadu sallam inú hadith kudusi anabi ni ọlọ́run ni yabuna adam wọ́n ma anabi adam adẹ́tí kọ́ gbọ́ wọ́n ma èèyàn anfik máa náwó máa ṣe sàrà máa tọrẹ ọbẹ̀ lọ́ọ́ one point five million ọ̀fẹ́ lọ́ọ́ lè gba two million ọwọ́ adé bus stop àdúgbò yín ọwọ́ asẹ́ five naira lọ́nà márùn ọwọ́ pàlùbárà ọwọ́ nkó ti sàrà sàrà kọ́hún ọmọ ìyá mi náwó wọn náà mú owó owó ńlá kó o fi dùn yẹn nù two thousand alápapọ̀ ọ̀rọ̀ àmọ́ lọ́wọ́ alùbárà ọmọ àwọn pé ah bó o ṣe ń lọ yìí lílọ bíbọ̀ rẹ̀ ó dá o bó o ṣe ń lọ yìí ọ̀nà ó fún ọ ọ̀nà ó sí fún ọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wa ìyẹ́bùn adam wọ́n máa nẹ́bí adam anfik máa ná wọ́n fa alek wọ́n ná fún wọn náà sọ ma pé báwọn kan sì ń tọrọ lọ́wọ́ rẹ pé kó fáwọn bẹ́ẹ̀ náà ni wọ́n náà fọkàn sọ́dọ̀ àwọn kan nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba bó ṣe lọ́nu ni ila Allahi al-muntaha ọlọ́wọ́n ọba nìkan tí ò ní bùkátà òun nìkan lọ́ba tí ò ní bùkátà sáwọn ẹrú rẹ̀ báwo bá ní bùkátà sí wọn lónìí ìwọ náà ní bùkátà sẹ́lómi inú àwọn ẹ̀dá ọlọ́wọ́n ẹni náà tó ní bùkátà sẹ́lómi ila Allahi al-muntaha ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ní gbogbo wa darí bùkátà lọ as onìkan ní jẹ́bẹ̀ ọba tá à ń darí bùkátà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yọ́ màyá mi rahamu man fil adi yarhamukum man fis sama bẹ́ẹ̀ bá ti ń sànú àwọn tó wà lérí ilẹ̀ àwọn tó wà lókè náà ọmọ aránsẹ́ àánú sẹ́yìn náà wọ́n bá ti fẹ́ gbaṣẹ́ wọ́n náà máa fún àwọn èèyàn ṣẹ́ tó bá ti fẹ́ lówó wọ́n náà máa bùn àwọn èèyàn lówó anabi ni máa ń sọ́ọ̀tì fẹ́dà kọ́tù min mal anabi ni sàárà sàárà sàárà kò kí di owó kù ní máa jẹ́ kó wọ́pọ̀ sí nínú àwọn ànàtọ́ yín asibabu risk nínú àwọn asibabu risk silatul arham òun náà ni kéèyàn máa sokùn ẹbí pọ̀ anabi ni máa sarrahu an yubsata lahu fi rizqihi ẹni bá fẹ́ kí ká tẹ ọ̀nà arísìkí lẹ̀ fún an yubsata lahu ká tẹ arísìkí lẹ̀ fún kọ́ mọ̀mọ́ iye tó ń ní ma wa an yunsaha lahu fi atharihi tó sì fẹ́ kẹ́mi wọn ogun falyasil rahima kọ́ máa sokùn ẹbí pọ̀ especially bàbá rẹ̀ àti ìyá rẹ̀ especially ìyá rẹ̀ anabi wa isa alayhi salatu wa salam oni wa barran bi walidati wọ́n dá mi lẹ́ni eré síyá mi èèyàn dáadáa ni mí síyá mi walam yaj'alni jabbaran shaqiyya wọn ò ṣe mí lélẹ́rí ibú àti ọmọ tí pọ̀ ní ká àwọn afáàní bí ọ̀nà bá ti ń dàrú mọ̀yàn lọ́wọ́ kéèyàn ó wo ìhà téèyàn kọ sí ìyá àyàn gbogbo ẹni wọn fẹ́ kọ́ máa dáa fóun kọ́ máa sokùn ẹbí kọ́ o àwọn ẹbí yóò sọ ọ máa di oṣù ọ má máa pé ṣíwọ nìkan ni ṣíwọ nìkan ni ọlọ́run rí ọ níwọ nìkan kó tó tari arísìkì sọ lọ́wọ́ ọmọ ìyá mi máa rìn ẹbí lọ́wọ́ o ọ̀dẹ́ máa ń sin ni o torí okùn tó so yín pọ̀ ní okùn náà nípọn lọ́dọ̀ ọlọ́run especially bàbá rẹ àti ìyá rẹ bọ́dà bá ti ń dàrú wo ìyá tó kọ́ sí bàbá rẹ àti ìyá rẹ especially ìyá rẹ ìyá rẹ ìyá rẹ ìyá rẹ ẹ̀yọ́ Islam nínú àwọn ọ̀nà tọ́nà máa fi ń ṣí fún yàn àsìbábò rísìkì àníká máa bá a tó o bá ti ní owó lọ́wọ́ níwọ̀n bá tí wọ́n nìkan lè fi dá jẹun oúnjẹ èèyàn kan yóò yàn méjì má ṣe ṣìnà o lọ́lẹ̀ fẹ́yàwó o ṣe rí kéèyàn fẹ́yàwó pẹ̀lú agbára díẹ̀ tó wà lọ́wọ́ yàn yìí máa ń gbá àyà rísìkì ni ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan tá à rí ṣe ká tó fẹ́yàwó ẹ fún àwọn tí wọn ò lọ́kọ tí wọn ò níyàwó ẹ fún wọn níyàwó wassalihina min ibadikum wa imaikum àwọn èèyàn tí wọ́n ń bẹ lábẹ́ yín ẹ fún wọn níyàwó ẹ tí wọ́n márì ìyẹkùnú fúkọ̀rọ̀ à tí wọ́n bá jẹ́ tálíkà yugini himullahu min fadlihi ọlọ́run ló wọ́n sọ wọn dolówó wallahu wasi'un alim òun ní owó lọ́wọ́ òun sì nímà òun sì mọ tó ń sọ abdullahi bin ó ní ẹ̀yin shabab ẹ̀yin mùsùlùmí elitẹ́nisu rizikọ́ fi nìka kí ló dé tẹ́ ẹ̀ fi nìka kẹ́ ẹ̀ fi ṣe sábà bí tọ́nà òfìsí fún yín ọ̀wọ́n kó gẹ́fẹ̀ẹ́ nìka kí ọ̀nàwó lé wọn lérí ọ̀fẹ́yàwó ìbá ti dá fún ọjọ́ bá ń lọ kọ́lọ́mọ́sá ẹ̀ sọ ní azina ẹlẹ́kẹ̀ẹ́jọ asukuru ala risikihi téèyàn bá fẹ́ kọ́ náà máa sí ẹni wọn bá tọ́wà lọ́wọ́ rẹ̀ máa dúpẹ́ fọlọ́n alhamdulillah alhamdulillah máa wí jáde sórí ọ̀pẹ́ ìtì ìtàn síbẹ̀ ọpẹ́ kìí tán síbà ara ọpẹ́ òun náà ni pé allah tó ń fikọ́ ha fi àṣìṣe tọrọ bìkì ọ gbọdọ mú àrísìkí yẹn ọmọ wa fi ṣe ọlọ́run èyí mutí owó wa dé ọ̀wá ń mutí ó dúpẹ́ nítorí sọ ni pé kó ọ ní ìwọ ń tarí ọ ìwọ fi sóhun ṣe sìnà òun lọ lè fowó wo bọ́ọ̀lù láìláhàyè <laughs> òun sowó lógò téèyàn bá ti ń fi owó ṣe ọlọ́run kò dúpẹ́ fọlọ́run ọlọ́run ni ẹ̀yin tẹ́ ẹ bá ń dúpẹ́ la in shakartum la azidannakum tẹ́ ẹ bá ń dúpẹ́ èmi ọlọ́run ọba yín fún yín ní ọ̀pọ̀lọpọ̀ owó sí i yín sàlékún owó yín ẹlẹ́kẹ̀ẹ́sán asidiku fil muamalat òun náà ni kọ́ ọmọ sòdodo lẹ́nu iṣẹ́ rẹ̀ mẹkáníìkì ni ọ́ wọ́n kó owó oníṣẹ́ fún ọ̀rá kápẹ́ńtà ni ọ́ ọ̀rá gípé ọmọ ìyá mi bíríkìlà olóòlò símẹ́ǹtì mẹ́wàá òṣèrà mẹ́fà ọ̀jẹ̀ mẹ́rin kí wọ́n tó dé sáìtì òtítù òtìjà ọmọ ìyá mi wẹ́dà wọ́n fún ọ ní owó orin twenty ton ọ̀rá fifteen ọ̀jẹ̀ owó márùn-ún sórí ìjọ wọn bá ti ká ọ tí wọn bá ti mọ kókòrò ni ọ lè ní ọ ọ̀nà dí fún ọ náà nù ni a jẹ́ pé kéèyàn máa ṣẹlọ́n kọ́ máa parọ́ nídìí iṣẹ́ kọ́ máa lu àwọn èèyàn jìbìtì yìí máa ń dínà máyàn ni ọmọ ìyá mi télọ̀ wọ́n kú ọ wọ́n fún ọ láṣọ ọ̀pá mẹ́fà olo márùn-ún ọ̀fẹ́ ọ̀kan nu yàrá rẹ ò tẹjọ síbẹ̀ níjọ wọn bá ti mọ àbí wọ́n rí lọ́rọ̀ ọmọ rẹ níjọ náà wọ́n mọ̀ pé àsọ lè ní ọ sórí ní wọ́n bá ti mọ ọ̀nà dínú bọ́ọ̀ bá wọn ń sòdodo ah iye tá a ná tó kù ní o ah sìmẹ́ǹtì yìí mẹ́ta ló kù ó wà ní sáìtì o irin yìí tó kù okùn mẹ́rin ó wà ń bẹ̀ o kọ́dà aṣọ yìí tó kù ní o òun sòdodo nínú iṣẹ́ rẹ nílé iṣẹ́ ìjọba òun sòdodo nílé iṣẹ́ àdáni òun sòdodo ní skul tán fi hàn sí ọ̀nà òsì fún ọ nítorí pé òdodo máa ń sínà ni anabi alibayi ani bilkiyar gbogbo àwọn tí wọ́n ń tajà lọ́dọ̀ ara wọn wọ́n ní choice kan láwọn ọ̀rà àbáwọn ọ̀rà mọ́ tí wọ́n bá ti yàrá wọn mọ́ lam yatafarraqa wọ̀nyí sọ́dọ̀kọ̀ wọ̀bẹ̀ yánà tí wọ́n bá ń ṣe òdodo lórí bísínẹ́sì tí wọ́n jọ ń ṣe búrì kẹfì bẹ́ ẹ̀yìnmá ọlọ́run wọn gbà wọn láàyè owó tọ́pọ̀ níbi owó wọn. bẹ́ẹ̀ wa di yọ̀wọ̀ ni o ogun ìdílé ni o ìyálẹ̀ ìyá ìní ń o ẹnìkan kan ò ṣe ọ́ wọ́n ni kò túbá wọ́n ni o bọ́ bá ti túbá ọlọ́run ó ṣe náà fún ọ ìmọ̀ àṣọ òdodo lẹ́nu iṣẹ́ àwa ìròrí wa ni pé Allahu Akbar àmọ́ ètò ọlọ́run ò ní pé tórótóró ni halali kó o bá mọ̀jọ́ lè yí ọ tórótóró tí ò ní dá ni halali kò ní pọ̀ àmọ́ kò ní dá sórí aráàmù tiẹ̀ iyì tọ́ba gbà báyìí tó gbé já lọ tó gbé sá lọ wọn ò ní gbé mi fún ọmọ wọn tún máa sọ fáwọn èèyàn pé ó lè ní o ó lè ní ẹ má gbèsè fún ó lè ní o jìbìtì ní o ọ̀nà máa di ọ̀nà máa di adébẹ́kẹ́yìn ó lóòótọ́ kí o sì ní yayọ kàn lérí ẹnu wọn bá tó bá fún yàn lówó iṣẹ́ ìmọ̀ fún yàn ni níparí ọ̀rọ̀ mi al-istishara gbogbo tí yóò bá ṣe tí ó rò pé òun fẹ́ rí àláàlí ń bẹ̀ níṣẹ́ ọwọ́ lówó ṣíṣe kó lọ lè béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti ṣe rí tí wọ́n ní experience lérí ẹ̀ kọ́mọ̀ jẹ́ pé o wá da owó sínú bísíǹsì tán lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ máa rí àwọn challenges jọ yọjú kọ́kọ́ wádìí ìdí tó wà kìí ṣe pé kò lè wo sẹ́wọ́ ó ṣe istikhara láka méjì ọbẹ̀ lọ́wọ́ ọba afá kan òrí rí náà kọ̀sẹ́ nìkan tó lọ́run rí nìkan òrí náà ọlọ́run nìkan ló náà ọkàn ló lè wádìí owó yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n ti ń ṣe rí o bẹ́ẹ̀ o ẹlòmíràn wádìí lọ́wọ́ àrògbé àbádùn nítorí bá fẹ́ ṣe kẹ́kọ̀ọ́ rẹ̀ kó yíyọ́ kọ́ bá bàjẹ́ gbèsè ẹni bá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn kò ní sàbámà mọ́nìsítàṣára ẹni bá ń béèrè kò ní sàbámà wọ́n wá bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ọ̀nà arísìkí mẹ́wẹ̀ẹ́wá tá a kà yìí kọ́lọ̀ mọ́tàjọ́ sàǹfààní fún wa kọ́lọ̀ jẹ́ agbágbó yé ẹ̀ tàbá gbàgbọ́ yé rẹ̀ kọ́lọ̀ ń ṣe nílò rẹ̀ nírọ̀rùn fún wa kọ́lọ̀ mọ́ ṣe wá ní alubára kọ́lọ̀ mọ́ ṣe wá ní olùsí tí wọ́n máa tọrọ bára kọ́lọ̀ mọ́ ṣe wá lólè nítorí ọ̀nà owó pọ̀ àti jálù bára òjijì lè ẹlẹ́ẹ̀kẹta ni kò níṣẹ́ àwọn abẹ́lẹ́ wọn aláà fún gbogbo àwọn tọ́lọ́n ti gbéga láàrin wọn ọlọ́mọdé ayé padà wálẹ̀ o àwọn tá ń bẹ láàrin ọlọ́run kó mọ́ wa náà sókè àwọn tá ń bẹ ń sàlẹ̀sàlẹ̀ tá àti ìdíkan ṣe kán ọlọ́run kó ṣìnà fún wa gbàràtọ̀ ọlọ́run bẹ̀rù ọlọ́run ní má nínú ọlọ́run ọba kò sì mọ iṣẹ́ iṣẹ́ tó sì mọ yìí oyè kọ́ máa lò ó kọ́ wá rí kí ó olójú dáadáa iṣẹ́ tó bá kọ́ gbìyànjú kó rí ò bọ́ bá ṣiṣẹ́ kíṣẹ́ iṣẹ́ tó ọba wa mọ̀ sọ fún wọn kọ́ mọ́ o ọ̀ndà lọ́mọ ń ṣe wọ́n gbé ní sáà wá ọwọ́ ń tú ọjẹ́ gbèsè ọ̀dà arábọ̀ wọn yẹn lọ́rùn wọ́n fọ oṣù fún rẹ̀ nítorí ọba máa ń ṣe oyè sọ fún wọn kọ́ máa ṣe ọlọ́wọ́n bó mú arísìkì tè wá fún níbi tó fọkàn sí àti tó fọkàn sí àtàrà ìbẹ̀rù ọlọ́wọ́n bá tó lò abẹ́lẹ́ wọn subhanaka allahumma bihamdi ashhadu an la illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.